بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبه نستعين أدعو بابلون الحمد لله أدعو بابلون الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين قل لي يا جماعه tí ìṣẹ̀lẹ̀ kan nínú oṣù alápọ̀nlé yìí. bọ́lọ̀ ń bá fẹ́ jímọ̀ àjọbẹ́jọ ìjọdún ó sì lè jẹ́ rọ̀mùdánà táàtì. èyí ọjọ́ ń bẹ̀ àdúpẹ́ bọ́lọ̀. oníkan náà lọ́rùn tún sọ ìgbékalẹ̀ fún wa. eléyìí tí ọwọ́jà rẹ̀ fẹ́ kárí gbogbo òlu kọlọ́sẹ̀ ní òjò dẹ̀kun fún wa. bó ṣe rọ òjò fún wa yìí gbogbo yòókù náà ọlọ́run fún àbí òjò. kódà ní ọlọ́run. la hawla wala quwwata illa billah ìlàsìn. àyà tí a kà lánàá ayẹlẹ kẹrìnlá tí ọlọ́run ọba lè kọ́lá tí ń pa náà bí ẹ láti ẹ pé kọ́ sọ fún ọ yìí pé sọ́yẹ kó tún mú nǹkan mi lẹ́yìn ọlọ́run lẹ́yìn tó bá yẹ kí ọba tó dá sọ́mọ méjèèjì ilẹ̀ méjèèjì àti ojú ibẹ̀ láàrin ẹ̀ lẹ́yìn tó bá yẹ jẹ́ pé òun ni ọba tí ń fún gbogbo tí ń jẹun lóúnjẹ tẹ́nìkan òfun lóúnjẹ tó bá yí bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó gbà jùlọ ló wọ́n jẹ́ o wọn ò sì ní wà náà bẹ̀ bọ̀ ọlọ́yà náà jẹ́ bẹ̀ bọ̀ o. nínú àwọn àbàlítà inú ayé àìtàǹkà lọ́nà tàbí kàkan ní pé ọlọ́run pàná bí ẹ̀ láti yí pé onìkan ni kó mú ní wàlíyù. pẹ́ẹ́nì kankan ò sì gbọ́dọ̀ mú kankan míì níwà nílẹ̀ yẹn ọlọ́run. torí bẹ́ẹ̀ ìwà nábì náà mú níwà níyù rẹ̀ torí pé wọlé tí lianaka rọ̀ṣúlù òjíṣẹ́ ìwọ wàmúkìtà dàbí ẹ̀dá sì máa kọ́ sí ni ọ́. wá kéde kó kéde tawhid rububiyya kéde ẹ̀ ṣàlàyé pé èmi ò lẹ́nu mi tí mo kọ́rọ̀ tí o jọlọ lọ ìgbọ́dọ̀ bá ọba khalik òun náà sì ni Rabbul Alamin òun náà lọ́dá wa ní títọ́jú wa gbogbo ńtọ́nà sì dà pátá nítọ́jú. àtọ́nà ń pa nínú àyà yìí pé wìláyà ọlọ́ọ̀nìkan là ń ìyẹn ni ìṣàkóso ọ̀rọ̀ ọmọ ẹ̀dá ọlọ́nìkan ló ní òṣùpẹ́sìmẹ̀ kankan mi mọ́. róòlù wà ní yúlẹ̀ hamid ọba tó yẹ pé látara fóònù náà ló ní wìláyà yìí ọwọ́ alẹ́ tọ̀sọ́ pé ká máa dúpẹ́ fún un. nílẹ̀ ètò tó mọ̀ yìí ọlọ́run ọmọ yìí tó ti fi tọ́jú wa kò ṣeé kà á. tó wá rí bẹ́ẹ̀ àti pé gbogbo àwọn ìdá náà dandan fún wa kágbéwì láwẹ̀ àwa nìkan sọ́dọ̀ ọlọ́run ilé fagilé gbogbo nǹkan yòókù mi. bákan náà nínú àyà ìpè tàmáàmù kudratillahi tabaraka wa ta'ala yányá àti pátápátá agbára ìkápá ọlọ́run arínú àyà yìí níbi tó gbẹdọ̀ pé fáàtì sàmà wá wọlé àti pé gbogbo sàmà àfilẹ̀ ló ń dà sàmà àfilẹ̀ náà tún wà lábẹ́ ìtọ́jú ẹ̀ náà sàmà àfilẹ̀ tó ń bẹ lábẹ́ ìrádà rẹ̀ náà ìdí ń gbèrò sàmà ní ṣẹlẹ̀ ìdí ń gbèrò lẹ̀ ní ṣẹlẹ̀ nǹkan kan ọ̀dà ṣẹlẹ̀ sàmà nǹkan kan ọ̀dà ṣẹlẹ̀ ńlẹ̀ lẹ́yìn ìrọ̀ kódà báwa wò ní tí ọ̀dà lójú wa kò dá ṣẹlẹ̀ lẹ́yìn ìrúmọ̀ ọlọ́run. nínú sọ́ọ̀tù yàtìn ọlọ́run ní wọ̀sán sẹ̀yìrì ní mùsàkọ̀rí là á. wọ́n ní kọ̀mọ́ra kọ̀dá iná ò mọ̀nà sílà ọlọ́run ní oòrùn tẹ́ ń wo sọmọ yẹ ibi afisí lọ́wà ibi ayé ọmọ rìn ní rìn bẹ́ẹ̀ lọ́sùpá náà ibi afikun fọ́ méjèèjì ni wọ́n ń gbà wọ́n tún bá bùnmí. nígbà tí yíyọ wá rí báwọn àti gbogbo ìgbà ń bẹ lókè ìpè náà pátá pátá bọ́lọ̀ ti ní ọmọ rìn nírìn yẹn làwọn máa gbọ́ pé bọ́lọ̀ ti wáyé pé àti pé iye ìtàǹtì iye àdáṣe àgbọ̀ndébẹ̀ ló pé a máa ṣe bẹ́ẹ̀ ìbí ó darí wa wá la wá ìjọba pé ká máa sọ̀rọ̀ ọlọ́run kẹ́ máa gbọ́rọ̀ ọlọ́run kọ́mọ jẹ́ pé bí ìranù la lọ bọ́ bá di ẹ̀mí èèyàn mọ́ bí ìranù èèyàn bá àgbà aráfààní yẹn náà ìnà ayé yìí. bákan náà ọba yìí ní oní mùjìrìmù wàlá mùjìrìmù síwà olóńlọba tí wọn fún yàn lóúnjẹ ẹnìkankan ò tún yàn fún lóúnjẹ láìsọ nígbà tá a tó ayé ìlànà wípé bàbá tí ń fọmọ lóúnjẹ ó kù sẹ ìyá tí ń fọmọ lóúnjẹ ó kù sẹ àmọ́ ẹni tó ṣe gangan lọ́lọ́run tóró jẹ táwọn àwọn gbà wọn fún yàn yìí ọlọ́run ló bá wọn náà ẹ̀yẹ náà ò fún ló jẹ ò lè jẹun níbi yóò fún yàn kọ́lọ́ má kó jẹ lẹ́nu wa. ẹni ọlọ́run ọba dínà mọ́ ẹnìkan ò lè dínà mọ́ bọ́lá ọba ò dínà mọ́ yàn sẹ́mi pé lè ká máa gbé ẹnìkan tó lè lágbára àti tiwa báyìí kò pọ́sibú kò wà máa kúlù kò wà láàka ẹ̀wọ̀n kò wà sẹ́ńtébù pé kátó pé ẹnìkan tó lè tí ẹnìkan bá dúró tí fi kankan ṣe wájú ọ̀tí àlọ́run ẹ má jà wò mọ́ ọlọ́run ni ká máa wò pé ọlọ́run ni. àbí òsì kódà tí ó ilé ìjọ sáájú pé ó rí lọ́sẹ̀ yìí ó rí lọ́sù yìí ó rí lọ́dún yìí téèyàn lè máa rí lòótọ́ òun kọ̀ òun kọ̀ téèyàn lè máa jáàmù ní wá síwájú èèyàn kèrè kẹ́ ẹ lè bá kó ní kí èèyàn lè pẹ́ nu wàhálà. wọ́n ní ká lọ wáyà kan iná sọ́tò náà àyà two àtàyà three àyà kejì tí kẹta tọ́lọ ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. وما يتق الله يجعل له مخرجا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا kọ́rọ̀ yóò yẹ wa kọ́rọ̀ yá máa ń wí kó sì yá bọ́ yé ẹyọ kankan náà làwọn níbi àwọn ẹ̀dá gbogbo yòókù káfílẹ̀ bọ́lọ̀ tá a bá tilẹ̀ bẹ̀rù ẹ̀ tá a páyà rẹ̀ bá fi kápá mọ́ tá a fi ìmọ̀ ṣe rẹ̀ tó a máa ṣe tá a fi páyà rẹ̀ ìmọ̀ ṣe rẹ̀ tá a fi ilẹ̀ tá a fi páyà rẹ̀ lọ́ba kan a ní wàhálà mọ́ ẹnu kí gbogbo nǹkan máa jẹ́ ṣe fún wa nìyí bá a ma gbogbo rẹ̀ asámà pé àlìjẹ́ndà òdodo ni a sì máa gbọ́dọ̀ sọ pé gbére láti ń bẹ̀ kọ́dọ̀ ń yá wọ bẹ̀. wọ́n wá ní òṣìṣẹ́ kankan mọ́ táàtì lálìjẹ́ndà kò sí pé àlòkù kò sí pé àlòlò ìgbádùn tí a fi rú ẹ̀rí lámàgbá ń bẹ̀. ọ̀dà náà sọ́pàá tó wá ká bá àti ṣe yẹn kò wá lè gé yẹn náà bá yẹ̀rọ̀ láyé bí ọkàn fi tẹ́ ṣe sábà fi fún aláyé ká máa ṣe ká máa kákàlẹ́ ní gan tìrànmọ́ pé tàṣírí ẹni tí ọ̀fẹ́ ti tẹ́ dáràn kó ṣe ṣe wàhálà kú láyé ó sì lọ bíbẹ̀ wọ́ lọ́hùn. ọlọ́run wa máa yẹ sẹ́yìn náà. ọ̀rọ̀ ìtọ́kùn lára ẹ̀dá aláwọ̀ màkọ́rọ́jà. ọlọ́run bá ti bẹ̀rù wọn lọ́hùn jíjẹ àlá yẹ̀yẹ́ làwọn makarajà òun sì sánà bí ó ṣe là fún òun sì ṣe àná àbáyọ bí bá ń bẹ inú ṣòro òun ọ̀la bí ọba ní ṣòro kò ní ní ṣòro makaraja makaraja àbáyọ níjẹ bẹ́ẹ̀ lórí gbogbo nǹkan Ọlọ́run jí bẹ̀rù nìkan náà lórí bíi. ويرزقه من حيث لا يحتسب ويرزقه من حيث لا يحتسب òun sì máa ṣe jẹ tèmú fún ẹni bẹ́ẹ̀ níbi tí òrùkó lè jẹ ìmú bẹ́ẹ̀. jama ọba yìí ṣe bẹ́ẹ̀ ọba yìí ṣe bẹ́ẹ̀ ọba yìí ń fún àwa èèyàn rẹ̀ ní ìkẹ́ lọ́nà tó fún làákà ìrù. tí ẹ mọ̀ pé ilé ìkọjá làákà yọ ọgọ́rùn-ún ilé yìí. ẹlòmíín bẹ́ẹ̀ bá gbé bẹ́ẹ̀ bá gbé kọ́rùn-ún. láti ọ̀dàgbé níbí ẹni pààrọ̀ ìjìká sẹ́yìn tó kùn pa. bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ ẹni pààrọ̀ ìjìká fi tí ò ní tóbi dé lẹ́yìn jẹ́ gbẹ̀yìn. ẹ yóò sì máa kọ̀ǹtúrọ̀ ẹ̀ mọ́lẹ̀ gan. àti pé ń bẹ̀ yẹn ibi ìgbàgbọ́ wà nìyẹn ibi lẹ́wúlẹ́wú nǹkan náà kó ti wà. ibi tẹ́yìn ọ̀ràn kan a máa kẹ́yìn bẹ́ẹ̀ àbí ọlọ́wà níjọlá wọ́n sà kẹ́ wa. níbi tá a rò kó agbélérìkẹ́ rẹ ọlọ́jà rí. níbi tá a ti tẹ̀ máa ń pa lérìkẹ́ rẹ ń bẹ̀ ọlọ́jà rí. wọ́lá tó bẹ̀rẹ̀. ومن يتوكل على الله فهو حسبه ومن يتوكل على الله فهو حسبه ẹ̀ ń bá wa kọ́ ọ̀rẹ́ tọ́lọ́hún. pé gbogbo ọ̀rọ̀ wọn àlámàrí ohun ọ̀dọ́ lọ́nà nìkan ní bàwà síbò hù ọlọ́wọ́ tó ń tọ̀. òun tó ọ níbi jíjẹ òun tó ọ bí mímu tó ọ bí àlàáfíà òun tó ọ lọ́wọ́ rẹ tó ọ lọ́wọ́ ọ̀tá. èyí sì ọba ọlá ní tóyàn wà láì gbogbo lè wá tó láyé kò tó bára ọkọ àwọn ní arúgbó yà ń bẹ̀ yẹn bóyá bí arúgbó ń bẹ̀ yẹn. ẹni tẹ́ rò pé lè jọ dọ̀tá ó lè padà padà dọ̀tá àbí abákirirí tí ìyàwó tí ọkọ tí wọ́n jọ fẹ́ra wọn ní nísùlọ́kà tí wọ́n jọ ń gbádùn tí wọ́n bímọ fúnra wọn tó dẹ̀ tó padà di tí wọ́n sànà kú fúnra wọn abẹ́rẹ́ ti gbọ́ ní pé bí ọkọ ti gbàyàwó ẹ̀yìn gbọ́ bí ìyàwó ti kọ́kọ́ rí ṣé bá wọn ti bẹ̀rẹ̀ ṣèbí ọmọnìyàn ti ní ìhòòhò kankan tó pamọ́ fún ìyàwó èèyàn níbo ni ìyàwó èèyàn rí yàn dá ibi ọmọ èèyàn oríyàn dé ìyàwó ọmọ oríyàn dé bẹ́ẹ̀ èmi náà lọ dáhùn kọ́mọ́ àlọ́lọ́hùn tó bá lọ́ta báhùn. sẹ́rọ̀ pààyàn Ebe mo ti mọ pé ẹ̀kú rẹ̀ méèyàn fi kínní kan sagbára kúẹ́kúẹ́ ìyà kan lọ́lọ́run gbẹ́rẹ́kẹ̀lé oògùn kan obìnrin ó ti mọ bóti ó ti mọ bíbí èlò èmi gba bàbá kan ń ní tí àwọn mú ti má tó yẹ pé ọmọ rẹ̀ bàbá dáadáa dá wí ṣùgbọ́n yóò kù sí ni pé kíní kan ranù ló kúrò ra kíní kan jákujáku nígbè lágbára náà la sọ pé kòtò gbára lé ńgbọ́dọ̀ pàtàkì tí wọ́n ta pamọ́ tí ò mú wọn fi kíní kan mú wò mú wọn ní ọ̀fìlẹ̀ ọ̀fìlẹ̀ wọn ní gómìnà kan tó fáyìn lọ́ọ́ bá kó sóògùn lọ́dọ̀ rẹ̀ bá lọ́ọ́ kó sóògùn bàbá bá wò pé à tó yẹ pé tọ́ba wa náà nìyẹn bàbá ló wọ́ fẹ́ olùdídá bàbá dídáyà olóògùn náà nìyẹn ni bàbá bá ń fẹ́yàwó lọ kọ̀mọ̀ pé hiv ni wọ́n tẹ tóun ìyẹnba gbogbo ọba tọ́jú gbogbo ọba tọ́jú ẹ̀ níjọ́ wọn gbé bàbá níjọ́ wọn lọ pàdé ó ní ẹ má tún di nǹkan mọ́ra mà irú ọkọ rú àwọn èyí má tún di nǹkan mọ́ra báyìí ẹ gbogbo yẹn lẹ̀ títí tẹ bàbá ìtì ní ẹ̀jẹ̀ rún gan ọrùn ìyàwó yàn kẹrẹ yẹn máa gbọ́dọ̀ sí lẹ́nu bàbá bá yà di jàǹtò bẹ́ẹ̀ ti pé jàǹtò jọ́nà nìyẹn yẹ́n máa kásẹ̀ kó wọn ní kásẹ̀ ilé bàbá obìnrin yẹn bí mu obìnrin yẹn súnmọ́ yẹn ọlọ́mọdé àtúntò bẹ́ẹ̀ ọmọ súnmọ́ bàbá ẹ̀ ọ̀rẹ́ súnmọ́ rẹ̀ ọ̀rẹ́ máa ọ̀rẹ́ a máa súnmọ́ rẹ̀ ní tẹ́ pé ọ̀rẹ́ a máa débi pé tó bá kọ́ lanu ọ̀rẹ́ òní bẹ́ẹ̀ fi lọ́wọ́ fi lẹ́nu yóò di yóò fi tibẹ̀ náà ni ó lè padà tó wá dọ̀tà àmọ́ tó wá di lọ́lọ́run tẹ́lẹ̀ ìjọ ńdójọ́ jẹ́ ńdójọ́ dà ọlọ́run tó wọ pẹ̀lú ẹ̀ fọwọ́ àbú ọlọ́run tó ń gbà ọ́. Inna Allaha baligh amrihi. ọlọ́run kápá lórí ọ̀rọ̀ òun ọ̀run náà láà baligh amrihi bẹ́ẹ̀ ti dé baligh amúra òun ọlọ́run ní mo kábàlẹ́ ọ̀rọ̀ mi tayọ kẹ́ tó máa pé kíní kan lẹ́ẹ̀fi ti ìrànwọ́ fún mi ọlọ́run kíní kan náà kíní kan náà tẹ́gbẹ́ ìyẹn ní àní ara mi létí pé máa sọ ní àgbègbè fún ọ lóúnjẹ bí èèyàn bá fonú lẹ́yìn ẹni ní kan rárá àdádó kójọ láàkójọ pé kíní ni ó ní ó mò jẹ wá ni ó màrán ti wá àbà ọlọ́run ní òun tọrọ òun yanjú o. قد جعله الله لكل شيء قَلَا Ọlọ́run ní gbogbo ohun tí yóò sì máa ṣẹlẹ̀ láyé táyé òbí tán bẹ̀ mo ti kádà rẹ̀ kalẹ̀. Ẹ̀ẹ̀lì sáré kọjá ẹ̀. Ẹ̀ẹ̀lì sáré kádàrá. Tá a bá kọ làmáyàn ní ọdún two thousand fifteen tá a wà yìí. Jàmá kọ̀ wá sílé. Kò sí bí ọlá rẹ̀ wà. Kò ní ọlá rẹ̀ lọ́wọ́ jàmá. Wọ́n dá lóde ẹlòmí ò lè gbà má lọ́wọ́ àgbọ̀dọ̀ nǹkan àgbọ̀dọ̀ nǹkan ni wàá máa ń wúlò wàdà kìràkìtà kìràkìtà ó ní kátó mọ̀tán kátó ti tán rárá wọn ò lè mú tiẹ̀ mọ́ ẹ̀yin wọn sọ ọ́ lẹ̀ fún ọ tó bá jẹ́ kó bá sáré bọ̀ ọ mú tí wọ́n bá ń yọ ọ̀bọ̀ lẹ́yìn yóò jà ń pàdé rẹ̀ yá àbílẹ̀ ọlọ́pẹ́ yìnyín ní padà ìjọ olè àwọn olè wá dá ọkọ̀ wa ní ìdàmẹ́rin bàtà bẹ́ńgòrò bíi. mẹ́sítà kọ́ra lákọ̀ọ́kọ́ tọ́lọ́ nǹkan ti kọ́ àjàre tọ́lá ara wọn bọ̀ ni. ní àwọn olùbáṣe ọwọ́n lójú tòró ọ̀tọ̀tọ̀ yẹn àti máa bá gbèsè àwọn yẹn bẹ̀ yẹn máa lọ kó máa lọ bá wọn máa kí ó lárọ̀ kùtù bí wọ́n ti sáàdì ẹ̀sẹ̀ àwọn ayọ̀bá sí àyà sẹ́yìn tí wọn. ẹ máa gbé lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ máa gbé lọ. mẹ́rin ẹ máa sáré mo lọ́kọ̀ mi kọ́ wọ́n ní àwọn olè bọ́ọ̀mù lọ́kọ̀ mi kọ́ ìsọkọ̀ mi. wọ́n ní kéde làrí kì í sọkọ̀ ọ̀dẹ̀ mi ṣùgbọ́n nípa ariwo pọ̀ gbogbo àwọn èèyàn ti dúró kadìsí àtàkùnsá lọ mi ńgbà ìdílé bọ̀ wọ́n ní bí wọ́n ti pè ní kankan ní òṣìdá èmi lọ́rùn lé ẹ má lọ́rùn lé lọ́rùn bọ́ọ̀tù mo ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ má lọ́rùn lé ọlọ́pàá ò lè bá gbọ́kọ̀ mi ọlọ́pàá tí ó bá wá ọkọ̀ tèmi ṣùgbọ́n bàbá wọn bàbá aládùúgbò sẹ́ni níbi ọlọ́nara wa wọ́n dúró kalẹ̀ máa wò pé kò ní bẹ́ẹ̀ kọ́ ohun kéèyàn ti dẹ́sì wọn bẹ́ẹ̀ yẹn máa gbé kankan yẹn lọ múlọ́dà ẹni àlọ́ rìpọ́ọ̀tù sọ̀rọ̀ pàtí wa mọ nọ́mbà ọkọ̀ yìí o wọ́n ti béèrè nọ́mbà ẹ̀jẹ̀ lọ múwèé lé tí bá lé kí n má múwèé sọ̀rọ̀ ńgbà mo yà lédè ń bá yà gbọ́n èyàn gbọ́dọ̀ má tún máa yí ọlọ́run ọba rẹ̀ mo ti bẹ̀rẹ̀ sáré ní àwọn tó ti rí o ní gángan mu ní níbo wọn ti rí wọn ní lọ́nà òjìdá ńgbà ìwé ìlú náà tó pọ̀ mu ní kọ́mọ́ dàbí pé èèyàn tó ń dàgbọ̀n la abábọ̀ ọ̀tà wọ́n sì gba wọ́n gbé ọkọ̀ ọ̀tà mẹ́rin wọ́n sì lọ náà yẹmẹ́tù wọ́n sì dé ibi ilé epo yẹmẹ́tù láti ẹ̀sán náà òye yẹn wọ́n sì yà á bẹ̀ torí kò sínú ọkọ̀ wọ́n ti fún táǹkì bámu àwọn ilé bọ́sì béèrè owó wọ́n ti yọ̀bà sí hàn á àná ẹ̀rọ ẹ̀rọ lọ. wọ́n ti lọ bẹ́ẹ̀ wọ́n lè tètè gbàgbà dé wọ́n lè randa bọ́ọ̀sì wọ́n lè tún padà bọ̀ wá wọ́n tún padà bọ̀ wá débi. wọ́n wá débi àná wọ́n bẹ̀rẹ̀ débi ilé epo padà wọ́n ti paaki ẹ̀ wọ́n bá ti kó de wọ́n bá ká lọ. ìbẹ̀lẹ́ ayé bọ́kọ̀ wa ìjọ nàá náà pàtó kọ́kọ́ wà lé nìyẹn. nígbà àtún kankan mọ́ àtún kankan mọ́ kọ̀ wà ọwọ́ ọlọ́run la fi lé lọ́wọ́ kò sí làwọn bẹ́ẹ̀. ibi mo ti ń kọ́ ń bí ó láàárọ̀ ọjọ́ kùtùkùtù ìjọba wọn ó ṣeré tí bóòlù ti ríngì nù lé láyé láǹbòlù bóòlù ti ríngì wọn ní wọn ń gbé àti mo sì lọ gbé àti e. kíra kankankan ọkọ̀ báyìí báyìí ti dé lẹ́wọ̀n ni à ìta jẹra agbada tí ìgùn dé àtẹ̀lá báyìí bó báyìí lọ́dún yẹn ni pàtó yunifásitì délẹ̀ bàbá yìí máa mú wọn ní à ah, ní mú eléyìí o torí a máa gbé ọkọ̀ méjì títí kí là ń ta bàbá yìí máa mú làágùn àágùn bẹ́ẹ̀ mo ń tì bá ń ya lẹ́yìn ní pé yọ̀ọ́ yọ̀ọ́ sí ọkọ̀ èèyàn tí ń lu jìbìtì rà tí ń tọrọ lẹ́gbọ́dọ̀ ló dé ọ̀dà títí máa fi ẹlẹ́ẹ̀lẹ́ pé ọkọ̀ mi kó lè gbé ńgbà mo lọ́lọ́ débẹ̀ ntí mo bá ṣe ní ní mẹ́rin mo ṣe é ká lọ́kọ̀ ìwọ̀n náà ẹ̀kẹ́ fà á ti àkọ́kàn àdẹ̀kẹ́ àdẹ̀wálé alòpó túútúútú ńgbà ńlọ ọ̀nà lè fẹ̀ alọ́dúnwà sí ní OAU wọ́n gbé alẹ́ fẹ̀ ńlọ́ba yọ ọdún lójú ọ̀nà abágbèjì ẹgbẹ́ títì aláwọ̀ ọkọ̀ méjì abá lọ sí wà sí tiwa ìjọba ní kí ńgbà tí ilé ìmọ̀ ní wọ́n bá ti àwọn jàgùdà wọ́n bá ti lọ bí kíní jáde bọ̀dé ẹ̀ wọ́n bá yọ bẹ̀ wọ́n ní ìtìwá ní ìkùnú bá ti gbé bó ṣe gbé lẹ́nu gbé ọmọ ìdáyé kì í tó wúlò fún ọ lọ́gbọ́n ń gbé lọ bá ti rà nínú. ṣùgbọ́n àwọn náà dájọ́ káwá gbó pátápátá. àyè kí ọlọ́run ọ̀dà kọ́lọ́run dá ìlú jù ni yóò gbé ìdáwó wá ọ̀tíwọ́ dúró pé ọ̀dọ́ mi. gbá ṣé gbogbo iná lọ́rọ̀ gbogbo iná lọ́rọ̀ gbogbo iná lọ́rọ̀ kò sí tí lọ sí ń bọ̀ lókè pẹ̀ sí gbọ́dọ̀ ni kò sí kan náà ló ń sàmúwájú o nínú àǹfààní ìta inú ayé àti àkàlà náà yẹn ò ní pé sihatu nahayi amalayi nkinu ayafa àti wọn lè lo náyù wọn lè lo náyù pé ọ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí tó yẹ pé nǹkan yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yẹn ò fẹ́ kan lè ṣe ẹ̀rí kan yẹn pé tẹ́ wá ẹ̀fọn akáwọn fi lè èyàn lè bọ́ ọmọ rẹ̀ ṣé ẹ má fi ọmọ àwọn ọmọ dáadáa lọ́mọ àwọn òbí wọ́n máa yìí ńlọlọ́lọ́ yìí o ọ gbọ́dọ̀ jáde o à kọ́mọ àwòkúyá bàbá mi èmi ṣé mo jáde yìí ni ọkàn kò tóbi nù ẹni ó ju gbogbo wa lọ ní lọ́lọ́dọ̀ fún yìí ọlọ́run bá yóò ní sẹ́bọ̀ kó sọ pé wà látàkùn náà nàmínà ni mo ṣe lè kì í nà mú àlọ́ bẹ́ẹ̀ bọ́ o kó lè bá àjẹkọ̀ọ́ fẹ́ lómi ni tá a bá dojú kọ ọmọ tí ò jáde rí pé ọ̀gbọ́dọ̀ jáde gbogbo ọmọ yòókù ti gbọ́ yé pé a ń tẹ́lẹ̀ tó báyìí fún ọ̀dà wa tẹ́ pé gbogbo wa là ń kọ́ sí rẹ̀ a ah, àti pé àwa náà gbọ́dọ̀ wà fẹ́ kí a wọ̀. ọmọ akéwọ́ sọ yẹ kó máa alábàáyíkà lọ́dọ̀ àbá rẹ̀ wọ́n lè fi nǹkan kan ṣe náà yòókù pé nǹkan bẹ́ẹ̀ wọ̀rọ̀ tó wọn kọ́ máa wò pé a ah, àyàkùnlà sí èrùkún lè ṣe nǹkan báyìí ni wọ́n sọ bẹ́ẹ̀ wọn kò lè ṣe ẹ̀kọ́ ni ńlá rí kọ́ àná Eh, ìdákọ̀dà kọ́ yìí ló ń tẹ̀lé wa lọ pé máa yà èkìmọ́tò máa á nà wúlá yìí kí wọn á yà ká a ńgbà á hàn tó lè tẹ̀lé kí ni kí wọn ti bẹ lábẹ́ rẹ̀ tàbí a lọ pé má sí afọ́n tó lè tẹ̀ bọ̀. wọ́n ní kí wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní pé ojú méjì ni ojú àkọ́kọ́ ni pé dáwọ́tò owó ìlà sàbáàtì alẹ́ ìlàsì àtàlà ìṣèkébí mọ̀sẹ̀fà ojú pẹ́ẹ́nà àkọ́kọ́ ni pé anábì ń pépè ó ń fi ìkìláàsì rinlẹ̀ ó ń fi pé ọlọ́run nìkan ṣoṣo ni ẹ ní ni ẹ ní ni ẹ ní ó fi rinlẹ̀ ìjà àwọn pé kò lè ṣẹbọ lọ́jọ́ iwájú ẹ̀ńtà ìpò náà ní pé ká má ká má ká mú ọlọ́run lọ́kàn ṣoṣo ìyẹn já mọ́ àǹfààní kejì rèé tẹ̀sìmọ̀ inú umati yìí ìdánùhù tẹ̀sìmọ̀ inú umati yìí ìdánùhù àǹṣeríkì ànàdálẹ́kà lè tàbí ní mọ́sítánká tí a èyí sàǹfààní fáwọn àjọ rẹ̀ tí a máa pé gbogbo ẹ̀yẹ èèyàn ẹ má tẹ̀bọ̀ mọ́ ẹ má tẹ̀bọ̀ mọ́ ìyẹn ò tó kọ́ wá kọ́ ní ìwú ìyà pé ẹsẹ̀ ká má tẹ̀bọ̀ mọ́ sọ̀rọ̀ alẹ́ lọ́mọ ní tẹ̀lé ni ìyẹn ni pé lábá sábì yìí kò burú kẹrọ bẹ́ẹ̀ torí ìmáàmù wa aṣáájú wa ọ̀gá gbogbo wa wọ́n sọ bẹ́ẹ̀ náà fún náà mọ̀ bọ́lá má tẹ̀bọ̀ àti ọjọ́ pé àwọn alágbọ́dọ̀ máa pariwo léra lórí nìyẹn ńgbà náà àwọn ọmọ kiri àlórí pé ẹ má tẹ̀bọ̀ má ẹ̀yin Yorùbá ẹ má tẹ̀bọ̀ má. ẹ̀bọ̀ ògbé yín àbọ̀ arọ́mọ yàrá ti ṣẹbọ àárín bí wọ́n bá ṣẹbọ lọ́mọ wọn yóò bá máa ṣẹbọ ẹbọ wọn pọ̀ gan tàbádà fún àwọn ní ṣẹbọ ọlọ́run kọ́ làwọn mẹ́. ọlọ́run náà tí yóò bá rí bẹ́ẹ̀ sáàlì tọ́fẹ́ ìdá náà pé á ń sáàlì pé ẹlẹ́bọ ni ọ́ tàbárí ti ẹlẹ́bọ lọ́rẹ̀ pé ìwẹ̀ ti àwúrẹ́ ọgbà pé tí òun bá da kíní kan ló gbúdú sọ tó ń da ẹnu ọkùnrin dé pé kíní ni ọ sọ ọhún a lè sọ pé à ń ta mùsùlùm ẹlẹ́bọ ni ọ sáà lè sọ bẹ́ẹ̀ àwọn afáàdì náà a lè sọ bẹ́ẹ̀ àmọ́ sísọ rẹ̀ wá gbẹ̀kọ́ pé tábàdí pé fún yàn á kà sáà ti wà mí yẹ́sì àìyíyà yóò ka gidi fáànù yíbo borí agini yóò dàborí yóò dàbolẹ̀ sábàdí pé bẹ́ẹ̀ bá ní alẹ́ mọ́ dàmọ́ alẹ́ wàá pẹ́ wípé ẹni bá ń wọ ẹsẹ̀ àwúrí ẹlẹ́bọ ni sẹ́wọ̀n pé yàn kò dìjà sèlú ní jẹ́ ẹ̀dá akọ́pẹ́ sèlú ẹlẹ́bọ ni ọ́ ẹ ti ń sigbẹ́rẹ́ ẹlẹ́bọ ni tọ́ba ní lọ́nà wo mẹ́rin wáyé pé ẹ máa ń sí gbẹ́rẹ́ ọ̀ ṣẹ̀bọ̀ ńgbà tó lọ́run ní òun nìkan nìkan ní ẹ̀rí tí wàá gbọ́dọ̀ nìkan ọlọ́dọ̀ kó nìkan nìkan wà ó ní. ibi tó gbé wá rí tiẹ̀ pé tọ́ba tó sí gbẹ́rẹ́ ó lè là ọ́ lọ́wọ́ ìjàmbá tọ́ba so nǹkan mọ́lé ó lè là ilé rẹ lọ́wọ́ olè ó lè là lọ́wọ́ àjànàbú ni ó mú ẹ̀rí tiẹ̀ wá àmọ́ tí a bá pé èèyàn bá bẹ̀rù ọlọ́run tí a bá pé báyọ̀ ọlọ́run tí ẹ bá sọ bẹ́ẹ̀ fún tí ó pè áyín kí lẹ yín tẹ̀sán lẹ́lẹ́bọ fún nǹkan báyìí sẹ́yìn ṣe yẹ lẹ́bọ nìyí tí ọba jẹ́ pé ọba tají tí ó bẹ̀rù ẹ̀ sọ fún nǹkan báyìí o sẹ́yìn ṣe yìí ọ̀kọ̀dá o. nítorí pé ti jẹ́ nígbà mí ọwọ́ gan ìgbàpá jùlọ Yorùbá ti fi àwọn èdè tọrọ wọn fi gbé ẹbọ èdè tọrọ gbáà wọ́n ní àjò ní nǹkan àjò àjò wọ́n ní ọlọ́run gan ọ̀pọ̀ àjò ọlọ́run yorùbá á èdè tó kún lédè yorùbá láyé lẹ́yìn ọba sọ̀rọ̀ àti má fi ìgbà gbé òrùka rẹ̀ fún yàn ẹ̀ẹ́dì lọ́dún bábọ̀ yẹ bábọ̀ yà kẹ́kẹ́ mọ̀ á yorùbá ọlọ́run kẹwàá pọ̀ ó jẹ́ tó àwọn báyìí lọ́hùn bí ọ̀nà lọ́rin kankan yẹn tí á gbé kan tó lé kan sí i. wọ́n bọ sọ̀rọ̀ ṣe bí ọlọ́run ní sọ̀rọ̀ ni irọ́ sì ni o ifa yẹn ifa ìfà àìwàdà tí wọ́n ha wọ́n irọ́ ọlọ́run wọn nìkan lọ́dọ̀ àwọn súnà wọn àwọn ẹni ọlọ́run àwọn bẹ àwọn nìkan yẹ ti kalakala ìbàdàn náà o ìbàdàn jẹ owó jẹ ìbàdàn kan tún Ah. ìyọ́bẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ìbàdàn mọ̀yàn láàlì kọ̀mọ̀yàn bẹ́ẹ̀ láàlì máa wọ̀n èdè yorùbá náà ní ń gùn wọn wọn léde tó kún ni wọn léde tẹ pé yóò délé tó lọ tún lò rọ lé àmọ́ kómìdè ẹ má jẹ wọn ti ìlú àgbàyà ẹ bọlẹ bọ jẹ jàmá ìbá fúyẹ pé kí ló burú bíi bíi nta nta fi ṣe àbá wa wa nta fi ṣe kò sí ìkẹwọ mbẹ àwa náà mọ̀ pé ò ní lò kò sí òkú kan mbẹ kò dẹ̀ sí ntọ́nà ọba ọ̀fẹ́ mbẹ ẹlẹ́dẹ̀ ò sí mbẹ kò sẹ́ran ajá mbẹ kò sí kíní kan mbẹ adìẹ tá a pa ní bí ó jẹ ládìẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tá a fi ń jẹ ká ní àtàtì wọn bí ìwé rẹ̀ ìwé rẹ̀ náà la mú wọ́n ti gbàtàrí tí ì ṣe àrámù fi mẹ́ta kún so wọ́n sì jó pọ̀ wọ́n sì ní kí ẹ máa fọ́kọ̀ mu lọ́ba tán wọ́n sì fi wé ewé agbẹ́ wọ́n sì fi kún so kó lè sọ láyọ̀ ni àájò ni abá náà bàbá wà kò sẹ́gbọ́ ń bẹ̀ kò sọ́fọ̀ ń bẹ̀ á mọ̀dà lóhùn ntí ntí ọ̀sọ́fọ̀ ni pé kí lè fẹ́ kó ṣe kí lè fẹ́ kó ṣe ẹ fẹ́ kó ṣe ìrọ̀rùn àbí ọlọ́run wa ń rọrùn. kò sí lọ́wọ́ kankan yẹ bọ́ bẹ̀ nù kì í sẹ́kẹ̀ máa pé ìdí àfihàn òògùn kì í sẹ́kẹ̀ haramu ìrara àkìdá ti ní sí pé yóò ṣàǹfààní ó ti bàjẹ́ ní Eh, torí ọlọ́run tó fẹ́ràn wa lọ́dún yìí púpọ̀ ẹ rí i pé bùtẹ̀sírì fi ń ta tabẹ́sọ lẹ́nu yìí tabada sí mẹ́ta ìdá méjì ìdá méjì nú ẹ̀ bá a tẹ̀wọ́ lọ́dọ̀ kan sọ́nà lè dá yé lórí táyà táyà tá ka gbogbo ayé tá ka lọ́dún yìí ayé àìmúlọ́dọ̀ kan ìkan tó tún kù àtò mẹ́ta àtò náà sí mẹ́ta àtò méjì ń bẹ̀ má tẹ̀yàn o yaaku sulusu no sulusu sulusu sulusi lásìkò ìka ara bí àjọ kan mi so ọlọ́run bẹ́ẹ̀ sànù ọdún pé ọdún yìí bẹ́ẹ̀ ti bá fi kéde adé níta mọ́ àtọ́dọ̀ ọlọ́run ní ọdún ìgbàdúà ọfẹ́ ìgbàdúà wa lọ́dún yìí àṣàdúà létí ó sì ń fàgbẹ́ kó ń gbà á hàn wá lọ́dún yìí ẹ̀ mo dábàá ní ṣe olóore jẹ́ máa ṣe ọdún tí ń bọ̀ ló gbọ́ ọlọ́run àti gbogbo ọdún yòókù náà yóò máa jẹ́ fún ọpẹ́ fún wa. táwọn ti dúpẹ́ wọn ti dúpẹ́ sàṣìbẹ̀ fún wa láàárọ̀ làpọ̀ àtà. ẹ jẹ́ ká ka ayé ẹlẹ́kẹ̀ẹ́dógún ayé ẹlẹ́kẹ̀ẹ́dógún nùsọ́sọ́ ni àná. بسم الله الرحمن الرحيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم إن عصيت ربي عذاب يوم عظيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل أعفو إن عصيت ربي عذاب يوم عظيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم عصيت ربي عذاب يوم عظيم ọlọ́run ní sọ pé máa sọ fún wọn pé ìní àkáàfò èmi ń bẹ̀rù àbábá yaomi nàzímì ìyá ọjọ́ ńlá mò ń bẹ̀rù ẹ̀ ìní àṣàyètò tí ń bá yàgbọ́ síbẹ̀ èèyàn lè lágídì ṣùgbọ́n tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà ni sọ fún wa bẹ́ẹ̀ wà nábì pé tí n bá ya pa tó ní í ṣe ìní bẹ̀rù ya ọjọ́ ńlá ọlọ́run má fi má fi jẹ wá o. gbogbo ntọ́ba jẹ́ yàrá yé níyà ìyá kankan ọ̀jẹ́ tí dẹ́kun bá ti lè parí rẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ẹrú àlìjẹ́ náà pé ẹrú àlìjẹ́ náà ìyẹn ni òjá wọn sàbí ọmọ ìyá táwọn káàkiri fi jẹ wọn níyà ń jẹ mí níyà lẹ́ni pé wọ́n ń jẹ lẹ́kìlẹ́kìlì ni kò sì wọ́ọ̀lì bíi bí ẹnu kẹ́mi ọ̀bọ́dára náà ni ẹ bá ti bọ́dára tó tán bẹ́ẹ̀ni àkúkú bálò bálò bálò láyé tí jọ́ ti bí níjà ti ń bálò yóò kó mẹ́jọ kan náà bí ó ti bálò kankan tí wọ́n ti jáde bí náà yóò kó jọ kan náà kọ̀bàdìgbọ́lá wọ́n fi yàtọ̀ jẹ wá sọfún abẹ́rẹ́ pọ́ńpẹ́rù ìyá ọjọ́ ńlá àwọn afá wọn ní ta inú ayé àìláǹfààní wípé àti anani maasiya sábàbọn lílé azabi ìyapa ọlọ́run ni máa ń ṣokùnfà àyà. wàlá kí n yálé maasiya lánà wáyémi ṣùgbọ́n ọ̀nà méjì lè yẹn nígbà ìyapa ọlọ́run. maasi láyé kíkiri wá láwò ìyapa ọlọ́run kan tọ́lọ́run ní borí ẹ̀jẹ̀ dá ìkànnù wáyà síríkù onáàlẹ́bọ̀ ẹ bọ ọlọ́run ló borí ẹ̀jẹ̀ dá. òun lọ̀rọ̀ òun lọ̀rọ̀ tí ọ̀gbọ́dọ̀ ó máa wá lẹ́nu oníwàásí lóòrèkóòrè lóòrèkóòrè lóòrèkóòrè. òun lọ̀rọ̀ tí ọ̀rọ̀ ó máa wá lọ́kàn gbogbo àwọn ẹ̀dá lójúmọ́ lóòrèkóòrè pé bóòdì ṣe dídẹ lẹ́bọ bóòdì ṣe dídẹ lẹ́bọ bóòdì ṣe dídẹ lẹ́bọ ẹ̀ṣẹ̀ táà ní forí ẹ̀jẹ̀ náà lẹ́bọ wà máa sí ẹ̀sẹ̀ kejì tẹ̀lé olùdáta máa fi àdìlà òun kó sábẹ́ bọ́lọ̀mbà fẹ́ bọ́lọ̀mbà fẹ́ ó lè borí jẹ ewu ayákábà rẹ̀ ó lẹ̀ lẹ́ lálá bọ́lọ̀mbà fẹ́ ó lè kó síbẹ̀ èèyàn báyàn ó lè gbogbo lè gbogbo lè ayé òlọ̀gá wọn ó kó sàmọ́ ti bá kó sì bá kú náà kó sì bá kú náà tó lè kó borí yẹn náà. ìgbà ilé ti mọ pàtàkì bẹ́tò ẹ bá ó ṣe tó ẹnìkan ti ń pààyàn dànù ti ń pààyàn dànù ó dẹ́ pààyàn pààyàn pààyàn ṣùgbọ́n orí ìsìlámù ló kú sí ní ara mi yẹn ó kó ìsìlámù tó bá yẹ máa gbé ẹyin náà ní ọwọ́ ṣé wọ́n lọ dáná ṣebí ọ̀sán tẹ̀ bọ̀ asọ̀rọ̀ wa kan níjẹ́ ìta àbí ni bàbá kan fẹ́ pé ìjẹ́ takuntakun ni òkú mi ẹ̀ ti dà ní ẹran bá àwọn ilé ìnú jẹ́ òbí àwọn ilé ìnú sáyé lakọ́ olé yàrá ìdùn ọ̀rẹ́ mi lọ́dọ̀ rẹ̀ òun náà kúkú olé níwájú ayé ọlọ kó kíkan bí kan ti dà síbi kan. àwọn pé bàbá bàbá ẹgbà ẹtúmọ̀ra àdìláyé kó wọ́n kọ́sẹ́bọ̀ ọlọ́run ló ti dàdọ́ ló ti dàjọ́ rẹ o janto lẹ́ni bàbá mi jẹ́ ní jàǹtò. gbogbo kàbá yìí gbogbo ẹ̀sẹ̀ ńláńláńláńlá ó lè bọ́ sábẹ́ tààtà máa fi ẹbí là abẹ́ bọ́lá bá fẹ́ lórí jẹ́ o àmọ́ èyí tí ò ní tí ò ní iye méjì lẹ́bọ̀ yìí àti tí wọ́n àti wọ́n á ní wọn pariwo yẹn tó sì tó sì yẹ pé ọ̀fẹ́lẹ́ ọ̀fẹ́lẹ́ bíi nǹkan mìíràn tí màá rò pé ẹbọ tẹ́ ń wí ẹ má ṣẹ̀ gbé ìtàkalẹ̀ tí ń takore lórí rárá o ẹbọ nìyẹn ẹbọ títí lè nìyẹn ẹbọ sórí ẹbọ dẹdẹrin ẹbọ dẹdẹrin ẹbọ òponu ẹ máa kó ẹkú borí lọ máa kẹkù borí pé òun ṣe é gùn márùn fi bí kọta. déédéé bó ti ẹlẹ́bọ náà lẹ́ ń bá fà ní àtẹ́bọ náà ẹ bá fà ní àtẹ́bọ náà ni màá lọlẹ̀ kí kí ló wá ń bẹ̀. wákàlù bì í wà ní wákàlù bì í. bọ́nà ó ti wọ náà lápásápá yẹn ló kó ní ẹbọ yẹn ògùn lè nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́ ń bá fẹ́ mi gbà nínú ọkàn náà pé kẹ̀kẹ́ náà tó ń bẹ lẹ́yìn ọlọ́run kálukọ́ yọ ọkàn ẹ̀ wúrọ̀ hmm. àbí. ẹ̀sẹ̀ bá tán lẹ̀ ẹ̀ṣẹ̀ ojú méjì náà lọ ẹ̀ṣẹ̀ ẹbọ tọ́lọ̀ òní borí èjì yàn àtẹ̀tẹ̀ kàmbàdì kàmbàdì báyàbáyà yóò kó soso pé wọ́n lè ba ojú ẹ̀ ó lè fún gbàdúrà ẹ̀ṣẹ̀ ọ̀hún parí báyìí fẹ́ gbogbo wá kó rẹ̀ wọ́n ti kó sáà gbogbo ilé kan wọ́n ti kó lọ sí ilé kan gbogbo rẹ̀ ti kò ní dáa fún yẹn ní jí ọlọ́wọ́ mọ yín o ó tún lè bọ̀ lọ́wọ́ ọlọ́run. ọ̀ máa bẹ̀ ọ́ jọ gbẹ ojú ẹ̀ ẹ̀ṣẹ̀ míì tá a ti lè fẹ́ tó ń bẹ màá sí kúrọ́ àwọn ẹ̀ṣẹ̀ míì tó tún lè wà yín làwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tùkàfíìrù wa àmàlù sọ̀líà iṣẹ́ ẹ̀ṣẹ̀ máa hàn yé dànù àwọn ẹ̀ṣẹ̀ míì bíi ọ̀ràn táwọn ọ̀pọ̀ yẹn ti dájà lọ́rùn yìí sí gbogbo àjáde lọ́daràn tí ń dá táwọn èèyàn lọ́rùn gbogbo ẹ̀ tí ń bá ní rújú àwọn obìnrin yẹn ẹ̀yà àti àlọ́rùn ṣùgbọ́n jímọ̀ tá a kí yìí ó ti ha gbogbo ìta lẹ́tàárọ̀ ó ti ha dànù ìmí ìlàlórí láti sin bí áńtírì áńtírì ayé dànù torí bí báyìí bá ṣe bẹ́ẹ̀ ẹ̀ bá hàn lé mọ̀ tí ara ti dé ẹ̀yin ẹ̀dẹ́ bí àti ẹ̀ma ti jó rìn ah, ìdáhùn yẹn máa wọlé tábàbẹ́ tẹ̀ tó sọ ṣùgbọ́n èyàn sábà ẹ̀ kó kọ́ta àbí èyàn sábà ẹ̀ yẹn sábà kọ́kọ́ ọ̀kadà níbi ń bọ̀ yìí ọ̀rọ̀ kan tẹ́lá bẹ́ẹ̀ wò báyìí tí ò yẹ kẹ́ ẹ lẹ́rìí tí wọ́n wò ó lẹ̀ tẹ̀yányá kò sí ní bá a tẹ́lẹ̀ yẹn tẹ̀lé àtọ́jú wa àti tí ọ̀la fi pẹ́ tẹ̀ àmọ́ ṣe olóore kí n àyè dànù. lẹ́wọ́n tó bá a fi ní ìṣẹ́jókòó ní ìsìn ọlọ́run máa yẹ àwọn ẹ̀fẹ́ tẹ̀lé dáadáadáadáa jọ lọ tọ́lọ́ ń fẹnu òjòkó yín àdànù gbogbo mi ní gbogbo èmi lẹ́sìn kọ̀kẹ́tẹ́ bá wà ní òjòkó yìí láwọn bẹ̀rẹ̀ sẹ́yìn dànù àdànù àdànù ṣùgbọ́n kò ní í jẹ́ bọ̀. ẹ̀bọ̀n bẹ ti gbí gẹ̀ẹ́sì. àgbọ̀lọ́ pé dànù ọgbọ́lọ́ sọ́lọ́ tún dànù. ẹ bá lọ kú báyẹn ń pa ọ́. èèyàn bá kú sí mọ́kà àkọ́kú kàbà ní lórí pé ó gbé pẹ́kẹ́ ìgbé kan tó ní ìgbé lẹ́yìn ọlọ́run. sẹ́ni gbogbo wa ń tì mọ́ra kankan yẹn ìtìjáyì nìyẹn ilẹ̀ pẹ̀lú èbò primary primary gbogbo yẹn bẹ́ẹ̀nìkan sọ sẹ́ ibà fi ibà gba mílíọ̀nù dé primary ni kèdè secondary dè tí dé jamia gbogbo yẹn primary gbogbo yẹn ẹlòmíì ń ṣe kínní yẹn tẹ́gbẹ́ primary lọ́wọ́ àti ẹlòmíì ń lóògùn tí ò gbàgbọ́ nú ẹ̀ ẹ̀rẹ́ lò kò yẹ gbàgbọ́ nú ẹ̀ mo kọ́ yín tí ẹnìkan máa gbóògùn jọ tí wọ́n sọ pé oògùn yìí o oyin mọ́tàdínlógún nǹkan mẹ́tàdínlógún ni wọ́n fi máa ṣe tọ́bẹ̀ rí méje ń bẹ̀ àwọn olùkọ́ láti ọlọ́wọ́ kú yòókù kàwá ìkú mà ó ní ló méje lọ láti ọlọ́wọ́ kú yòókù ẹwu bíẹ ẹwu bíẹ tari ti ma ọba àwọn àti lọ́wọ́ kan bẹ̀ tí ó kù ó sì má tẹ̀ kàn sí kàkà kó jáde lọ́wọ́ kú ọ̀rọ̀ lójijì tẹ̀ ó kòtò mẹ́wọ̀n bẹ́ẹ̀ nìyẹn ẹ̀hẹ́ primary ni secondary ni kí èèyàn wá gbà láti ṣe àbí láti lò kíkójọ yẹ primary ni secondary ni pé kó wá gbà yìí pé wàá lò tàbí kẹ́ bọ́ sí tẹ́lá fẹ́ wà lọ yunifásitì rẹ̀ ní kó wá gbà pé ó ti sẹ́ pé a ah, kìíní yẹn ti sẹ́ ẹ̀rù pa ọ́. àkìdá àkìdá wà ní ìgbẹ́ ìbẹ̀rẹ̀ wà. ni o. ibi àkìdá lọ́rọ̀ wà. ibẹ̀ ni. gbogbo ẹ̀yà kéékèèké yòókù gangan àwọn tó lórí wọn àyè dànù. wọ́n ní wọ́n sábà kẹ́lẹ̀ náà a kò ara ìzánà ìgbé ọmọnìyàn ìzásábà mi ń dáńbí fíyì jìnnáyàtò àdáfẹ́rì yìí adíyẹ́síkútù akọ̀gẹ́rì àwùlá àtisọ́ ipe téèyàn bá tú bá ń sìn pé òun ò ṣẹ̀ṣẹ̀ mọ́ àmọ́ ó ti ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣẹ̀ yẹn ọmọ ànábì adama kan ló fi ṣẹ̀ owó rẹ̀ ló gbé aṣọ rẹ̀ ló gbé ṣé ti túbọ̀ àwọn tán wọ́n sọ fún wa pé kí túbà rẹ̀ tó jẹ́ àtẹ̀wọ́gbà yóò lọ dá nǹkan ń sìn padà fún bí owó bí dúkìá mi. àmọ́ tí ìbá ṣe nǹkan báwọn ló fi tẹ̀ ẹ́ nítorí fi sọ wọn nìyí lọ́jẹ́tọ̀ rẹ̀ ni pé ọba ìyàwó rẹ̀ sùn ni ó sì sì ná pẹ̀lú ìyàwó ẹ̀ ìyẹn ò ní dá padà mọ́ túbọ̀ náà nìkan ti gbé yẹn. torí kò sí kò sí dábàrà ah pé ìṣẹ́jú ṣe ẹgbà àti kọ́ wá sọ pé ìkọ́ àbọ̀ ọkọ́ àti tiẹ̀ náà hàn. ọba yẹ kó o túbọ̀ lọ́dọ̀ ọlọ́run o ti mú jẹ nìyẹn ó bẹ̀yìn tẹ̀ jẹ́ tẹ̀ jẹ́ kò mú ọ lọ. tẹ́ ẹ ti ṣe nǹkan tí ọ̀dà báyìí sẹ́yìn ẹ túbá lọ́dún yìí ẹ má dìbẹ́ mọ́ má jáde mọ́ má sì sìnà mọ́ túbá pẹ̀lú ògo ọlọ́run túbá rẹ̀ ọlọ́run gbà àǹfààní títúbọ̀ wà sí ni pé ọ̀nà wà lákàyè ẹsẹ̀ má dínà mọ́ yẹn ẹsẹ̀ yí ọ̀rọ̀ lọ ọlọ́run làwọn mẹ́ lẹ́yìn tí jẹ́ nù ẹ̀ka yà mí. من يصرف عنه يومئذ فقد رحمه وذلك الفوز المبين تو ìgbà tí ànábì sọ̀tọ́là tọ́lọ́ yìí gbé tọ́lọ́ ní ọmọ tó yìí gbé ìyá ọjọ́ ńlá ní ń bà mí lẹ́rù ní òjò ìfẹ́ ẹ̀ àyà tí wọ́n tẹ̀ ní pé ìdí ni pé máa yóò ṣẹlá bọ̀ á ní oyà ó máa yóò ṣèfà kọ́dìrà ìmọ̀ hu. wọ́n dá lè ka fa ọ̀ sọlẹ̀mù bí inú. mẹ́yìn yóò sọ̀rọ̀ fún ẹnu yóò má èdè pàkọ́dé rọ́ṣímà wọ́n dá lè ka fa ọ̀ sọlẹ̀mù bí. máa ń sábò á ní oyà ó máa yìí ẹni tọ́lọ́ ń bá tàǹdó náà ẹni tí wọn bá ẹ jẹ yìí tí wọn bẹ lọ pé ọ̀rọ̀ rẹ̀ ní ìdìyàjọ náà à fàkọríra yìí mà òwú ọlọmọdé kélé yìí wọn. téèyàn bẹ ilé mórí bọ ní ìyá ìdàlẹ àkíyàmà à fàkọríra yìí mà òwú ọlọmọdé tó ń tọ̀. jẹ́ni lábàjá wọn lábàjá máa lọ àlìjẹ́ náà à ọlọmọdé tó ń sọ bẹ́ẹ̀ fún wa. àmín.